سبحانه يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يثنين عليهن الله على محمد وعلى آل محمد أيها المسلمون عباد الله أيامكم على الله قال الله سبحانه وتعالى قطع النبي لك صلى الله عليه وسلم يبقوا قبل الله من المؤمنات قطع لك أدلع àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ tọ́lá àwọn ọmọ ní ìlú sílà kanáà òun náà ní kí wọ́n jẹ́ kí agbádá wọn aṣọ àdàbúrà wọn kọ́balẹ̀ dẹ́ẹ́dẹ́ kí wọ́n fi lè yàtọ̀ sí àmì tí obìnrin tó jẹ́ aláìmọ̀kànmọ̀kàn wọ́n fi lè yàtọ̀ sí àmì àwọn obìnrin tí wọ́n jẹ́rú ayé wa ni mo ti mú náà ìlà àdàlá ẹ̀yàn lókun ọlọ́run wa ẹ̀rú kọ́ńpé ní alìbìbáàrù òun náà ní agbádá asọ́gbàbẹ́rẹ̀ èyí tó ti pé máa ń bẹ lórí ìborí báyìí ní abdullahi muhammad sàrún ti ti sàlàyé rẹ̀ àti àmìdà àti kọ́tàdà àti alìhàkàmù ìbáfẹ́rẹ́ àti sàáyìn ìbòròjùwẹ́rẹ́ àti ìbòròjùwẹ́rẹ́ àti àti ẹni tí ẹsẹ̀ kan nínú àwọn abọ́lẹ́ta fi ọ̀ oníjìnláàbò yìí òun náà wà nípò ìzáàrù lébi bí aṣọ àwọ̀ tẹ́lẹ̀ tí ó kò ìwọ̀ òkè. Àlí ìbùnà àbí tọ́lì ha wọ́n gbẹ̀gbẹ̀ wá lọ́kọ̀dọ̀ àbúlẹ̀ wọn àbá jọrọ bí ọlọ́run dára àti wọ́n lè rí ọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀hánà dákàrí ọlọ́run ọba ọkọ̀ àwọn obìnrin mọ̀mí ní látẹ̀lẹ̀ ibi ń gbà tí wọ́n bá fẹ́ jáde lé wọn tí wọ́n ní bùkátà tí wọ́n fẹ́ lọ sí níta tí wọ́n kọ ojú wọn ní nǹkan òkèrò òsìdé láti òkè orí wọn pẹ̀lú asọ́gbàdẹ rẹ̀ wọ́n wá yọ ojú ẹ̀yọ̀ kan síta láti lè máa bèrè náà. محمد بن سيرين قل وبعديد السلماني مرسل لقول الله ibi ọlọ́run ni ànílẹ̀ ànẹ́bí bá mi sọ fún àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ àti àwọn obìnrin mọ̀mí ní òdòdó ìgbé kí wọ́n dá gìlìbá fún ọkọlẹ̀ lórí wọn tó kí ní ìtumọ̀ rẹ̀ wọ́n là fà wá sàlàyé ẹ̀ gẹ́gẹ́wọ́jì àrù ọ̀dà gbọ́gbójú rẹ̀ wọ́n rákùkàkù ọ̀dà àgbórí rẹ̀ wọ́n ẹyin tí ó sì lè máa òun lọ́yọ̀ síta ní òun ẹ wá rí ọ̀rọ̀ ọlọ́run bá fún hàrà sọ́kọ̀ pé dáàdì ka ádẹ́nà ayé ọ̀rọ̀ fúnà kọ́nà ìlú lẹ́yìn ìyẹn ní ibi táwọn obìnrin bá ti ṣe báyìí fún ọmọ ra báyìí tí wọ́n bá káàna lọ́gbọ́rọ̀ rọ̀bìmá aláboríjì ni tí ti máa ń ti kéèyàn nípa àwọn tó ti sáájú tẹ́lẹ̀ sáájú kótó ti kọ́nà ń gbà tẹ́lẹ̀ ìdíje sọlọ́lọ́ọ̀bọ̀ alẹ́kọ̀ọ́sẹ́lẹ́ tó ipá wòyàn nímọ̀ nípa àwọn tó ń pè ní ìjà ayíhà mùsùlùmí náà ìbádàlá ẹ̀yẹ orúkẹ ọlọ́run nípa ìdájọ́ ìjáàbò yìí ayé àtàkùn ọlọ́run lẹ́la nẹ́bí kólé mọ́mìnà bá ti sọ báwọn nígbà tó lòdò lóbìnrin ìyá ọmọ tó ti nẹ́bí adẹ́sọ́rin ní tí wọ́n rẹ̀ ojú wọn lẹ̀ wọ́n yà fáàdùnà kúrú jáwó bákan náà tí wọ́n lẹ̀ sọ abẹ́ wọn wọ́n ní gbogbo àwọn ayà tí máa ń wáyé lórí sísọ kìí ṣe fún tàgbèrè gan ọmọ ẹ̀gbọ́n pẹ̀lú gbọ́dọ̀ fún owó rẹ̀ ẹlòmí ilé ìbọn sẹ́yìn kulé ilé wọn ìlú àwọn tí wọ́n máa ń lẹ̀gbẹ̀ẹ́ ọmọ àgbọ̀ ẹ̀ńgbà wọn yọjú ohun tí wọ́n gbé lọ ní àti àrà obìnrin àti ọlọ́run ọba ní pé kí àwọn obìnrin tún abẹ́ wọn kìí ṣe fún tìmẹ́ nìkan ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ rí yàtọ̀ sẹ́ni tó lẹ́tọ̀ sí ìyẹn ni pé ilẹ̀ máa la yóò kí ló ti fa oòrùn nǹkan tí ọba rọ láti fi pamọ́ lókun wọn gẹ́gẹ́ bí àbá àtúlẹ̀ ìlú màsùlùmí rọ̀jò lọ́wọ́ tàlà á ní lọ́ọ̀fì tú wọ́n gẹ́gẹ́ bí àtúbàjẹ́ rẹ̀ àti àwọn ẹ̀wù mi ìyẹn

ẹ̀yìn ẹrú ní ọlọ́wọ́ bá nípa ọ̀rọ̀ ìjáàb òun náà lọ́ba adẹ́dà náà sọ nínú ọkùnrin fi ìbò ìwò ti kún wọ́n láà sábà rọ́ọ̀tì ní sàbáàbò jẹ̀lìjà ìlú ìyá ti kú wọlé ẹ̀yìn obìnrin ilé ọkọ yìí náà gbé jókòó ẹ má sì máa ṣàfihàn ọ̀ṣọ́ ẹwà yìí irú máa ń ṣẹlẹ̀ kó tó di fọ́nà ń gbà jẹ́ nídìde sallallahu mẹ́tàlélí ọgbọ̀n wọ́n ní àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí àfáà mọ̀kọ́ àtìlú ìyá rọ̀sùn bàbọ̀lọ́ ní wọ́n fi sàlàyé rẹ̀ wọ́n lòun náà ní gómìnrin jáde pẹ̀lú ìborí tí ń bẹ lórí rẹ̀ ṣùgbọ́n ìborí yẹn òṣù wà àti pọ̀tọ́ pọ̀tọ́ náà àwọn tó fi bá fẹ́ máa ń da ìborí bá fi ń da sọ́tù bẹ́ẹ̀ ní bọ́sọ́sì tí owó gbáyọ̀ máa nà ọlọ́run òun ní ilé àpògbọ́dọ̀ jáde pẹ̀lú orúkọ rí tó ti fi wọn òṣù bákan náà ọba وَإِذَا pọ̀ ìgbé ọ̀yẹ̀dà مِنْ òhun náà mọ̀tá fásitàlù òhun náà mi wàrọ̀ ìpìjà àní tẹ́ ẹ bá fẹ́ bí àwọn ìyàwó ànẹ́bí àtàwọn kí ni wọ́n pè ní hijab òun náà lè gàgá tí ó di yẹn tí ò ní jẹ́ kéèyàn lè wo ẹni tí ò lẹ́tọ̀ọ́ tó yẹ wò ẹni tí ò yẹ kéèyàn wò kéèyàn òfin lè máa wò. wọ́n mọ̀ rọ́bì ọlọ́run tẹ̀lé á ó ní ohun mẹ́ta tó ń bẹ tó ti pé déédéé ohun tí ń rú omi àrọ́ ọlọ́run padà sọ nípa rẹ̀ ọ̀fẹ́ mú ẹ lọ́rọ̀ àbíjáàbù ayé wà ní mùsùlùmí náà ìlú àdàlà fẹ́ẹ́rí ìjáàbù yìí obìnrin ọmọ fi ẹwà hàn ọmọ kọ̀ọ̀kan hàn bí ṣe ń jẹ́ táwọn onígbàgbọ́ òdodo lóbìnrin bẹ́ẹ̀ ni ti ń jẹ́ ti gbogbo àwọn obìnrin fi ń bẹ láyé nítorí pé nígbà wo ni bàkàtà bìyà ti ń gbé àwùjọ Islam àwọn olùmọ́jú ó lé wáyé pé ìhòhò rẹ̀ tí ìhòhò mùsùlùmọ̀ náà lòun náà ẹni dáhùn ní bàkàtà di àtọ́jọ́ ọmọlúwàbí ìhòhò tí ẹ lẹ́ẹ̀dá bí ìhòhò mùsùlùmọ̀ tóun náà jọ ọmọlúwàbí níbi tí àwọn olùmọ̀ ọlọ́pọ̀ wá ní kẹwọn wọn ò fi yàtọ̀

kí obìnrin fi ọ̀dọ́ rẹ̀ hàn ẹnu ọ̀nà tó tóbi ní nínú ẹnu ọ̀nà aburú ètò ìwọlé fábíkínà tó fi lè fa ìbàjẹ́ ó ti lè jẹ́ kí àwọn pálapàla kọ́sẹ̀ káláwùjọ ó lè jẹ́ kí adùn ara àwọn ọkùnrin kọ́ máa gbégbé gbùgbé òun lọ́lọ́run ti pa àwọn obìnrin onígbàgbọ́ òdodo ọ̀pọ̀ àwọn láti fi kọ́ lọ sí jáà bákan náà kí wọ́n dẹ̀ fi ọ̀tọ́ wọn bọ́ọ̀ láti máa sọ fún àwọn tí wọ́n gbà pàpọ̀ lọ́run lóbìnrin tó pé wọ́n òkú ní ṣe fálafàlá tẹ́lẹ̀ ìgbé kí wọ́n lọ fi jà táwọn ayé ọ̀dà báwọn táwọn ọ̀gbà bà sọ ìgbé kí ẹ̀sìn ìsìn náà kì í kú sàrámù lọ́dọ̀ tí wọ́n tẹ́lẹ̀ táwọn ayé ọ̀dà báwọn pé àwọn lè máa pọ̀ tán hẹ́ ọ nítorí pé káárí fìdí náà pẹ̀láwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmọ̀ pé pé káàkiri láwọn bọ́yá kiri yọ ni bí kò ṣe pé tọ́jọ́ ọdún ọgá tó lágbára ó sì lè gbogbo náà ayọ́ alìmùsùlùmù náà ibadallah ibn hajar alayhi rahmatullah nígbà tí wọ́n yẹ àdéhùn ìhàtìmù náà lè lálùsà tí wọ́n yẹ wò ẹ má jẹ́ àgbàgbé nígbà tá ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ lọ sí iṣẹ́ ìjọsìn ní mọ́kíà táwọn káàkiri ní wọn gbọdọ̀ wọlé ẹnìkan náà ọmọ mùsùlùmí ní màdínà gbà yìí ọwọ́ àárín obìnrin obìnrin yẹn wá wé ìbòrí mọ́ àníbísọ̀lá ìsọ̀láwà sọ pé kí wọ́n lọ pàdé obìnrin yẹn ó júwe nínú àmì ìlòbó wà sí ni ẹ wá ń fẹ́ ìdí ìdíyẹn kẹ́ sí wà lọ́dẹ̀ kánò kẹ́ wá júwe ibi tó ha tó gbọ́ pé ẹ bá báyìí wọ́n ti lọ bá arábìnrin yẹn bẹ́ẹ̀ ayò àjòsìmó nà ìlàdàlá ìgbà tí àwọn ọ̀rẹ́ ń ọlọ́wọ́ bá tẹ́ wọ́n lẹ́tà tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n kò sí lẹ́tà wọ́n sọ bẹ́ẹ̀ ògá tẹmọ̀ báwọn obìnrin ní ilé máa sunkún táwọn Yorùbá náà sọ pé asunkún lójọ́ ilé ní ìtú wọ́n fẹ́ máa sunkún lọ́wọ́ pé ẹjá padà báyà kò sí lẹ́tà lọ́wọ́ ẹ̀ náà nìyẹn nìkan ní ọba ní irọ́ òjíṣẹ́ ọlọ́wọ́n ọ̀dẹ́ bá rọ lẹ́tà ń bẹ ní ọwọ́ fún wa rẹ̀ ọwọ́ àlọ́ fún ọ ayé àjọṣẹ́gun àìbádọ́lá wọ́n ní dábà wọ hadithi yẹn kò sínú hadithi yẹn kò sálàyé ń bẹ̀ obìnrin yẹn ṣé ń pé kámẹ́rà ni pé kò sí láàrin ìmúra ẹni tó jẹ́ àti ni sábà ní tẹ́fẹ́ sọ́wọ́ àti ni ẹ̀fẹ́ ẹ̀sìn ilẹ̀ ni ẹ̀fẹ́ ẹ̀sìn ilẹ̀ ni gbogbo alájọ borí nítorí kí wàhálà mi má ṣẹlẹ̀ káwùjọ mi má bàjẹ́ kò sínú hadith yẹn pé mùsùlùmọ̀ ni àbí ẹni tó jẹ́ ẹni tó ń sàpẹ̀lẹ̀ nígbà tó ti wájá sí pé ìdájọ́ wájọ́ dọ́gba nípa pé a kò gbọ́dọ̀ wo ìhòòhò ara wa ajá sí pé ẹ̀rí fi ká gbogbo àwọn táwọn náà jẹ́ bàtàtà bí àná ẹ̀sìn pé wọn gbọ́dọ̀ máa gbórí káàkiri ayé àti ìplémù náà ìdájọ́ lá lásìkò àmẹ́bí sọ̀lọ́ àyọ̀sọ̀lá wọn kò sí aṣọ tó yàtọ̀ tí wọ́n fọ̀ mọ́ àwọn kèfèrí tí wọ́n bá wọ̀ lọ́rẹ̀ àwọn kèfèrí ni wọ́n lọ àwọn ni wọ́n rí òògùn lọ yẹn òun lọ́fà ló fi jáde pé èrú ìhòògùn táwọn arí láwùjọ wà yìí òjijì ọlọ́run sọ láwùjọ láti ẹni ó sì rẹ ó òjijì ọlọ́run ti di làmọ́lẹ̀ ó ní sinfani min ahli náà àwọn ìran méjì kan bẹ ẹni náà ni wọ́n làmọ́ àrọ̀ omi ẹ̀fọ́ àwọn tí rí òhò káàkiri táwa àtàkọ́jú yẹ́nà orí òhò àgbàtẹ́ ìmẹ́sì mùsùlùmí kan àwọn tí ìdẹ́ ẹ̀sìn mùsùlùmí làwọn wọ́n wà láwùjọ tánibì sọ̀láàsálárẹ̀ sí lògbésí ayé kò rírú àwọn orí òhò báyìí ọjọ́ láwọn mi ìdí mi rírú wọn àwọn ọjọ́ kan lórí wọn mú sí àbùdá ní pàtán tọ́dà gẹ́gẹ́ bí irú màálù wọ́n lu àwọn èèyàn àwọn alábẹ̀ẹ́ tí wọ́n jayé màbílẹ́tẹ̀ tó tọ́ nìyẹn ìran ẹ̀kejì dáadẹ́bì sọ̀tún wọ́n ni wọ́n ni sáàrùn káàbíyàtọ̀ ní àáríyàtọ̀ àwọn obìnrin àwọn eléyìí tó ní pé wọ́n wọ ọkọ̀ ṣùgbọ́n ìhòòhò ni wọ́n wà mọ̀míláàtù mọ̀míláàtù wọ́n máa fi kọ́dà wọ́n tún máa fi irun wọn jégejége báyìí káàtì ní màtìlúbọ̀ gẹ́gẹ́ bí ike rà fún mi ti rí alẹ́bìsọ̀lá alẹ́bìsọ̀lá wọ́n ní sẹ́rà àwọn ènìyàn ní gbòòrò àlùjẹ́nà tóró rọ àlùjẹ́nà wọ́n máa wà ní jìnà jìnà pépé sí wọn wọn tẹ̀lé gbòòrò rárá akólùkọ́ lè dára ìtẹ́kùrọ̀lá àlẹ́wọ̀lẹ́kùn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 ẹnì kan sọ fún wa wípé hijab bí ipò ìrò ká má sí orílẹ̀ ká má sí ọ̀dọ́ ọ̀lẹ̀ obìnrin gbogbo obìnrin yẹn ni kì í ṣe àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí òdòdó nìkan nítorí pé ìyẹn làwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmí yẹn náà ti sílẹ̀ bí ọ̀sẹ̀lẹ̀ lára àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n bá sí orílẹ̀ ọ̀hún náà jẹ́ ọ̀wà yín lọ́dọ̀ ẹni tó ń lọ́gbà fọlọ́ bí kò sí pé tí ó lọ́ alágbára ìgbàdàn lọ́wọ́. ẹ̀yẹ ń sọ ọlọ́run wa tẹ́lẹ̀ ní bá wọn kékeré fèrè lóhùn gẹ́gẹ́ káwọn mùsùlùmí lọ gbàgbọ́ yẹ ẹ̀sìn wa òun gẹ́gẹ́ tó àwọn ẹ̀ka ẹ̀sìn á máa dì gẹ́gẹ́ jáde bá nípa ìpínlẹ̀ kódà tá a bá rí ọkùnrin tọ́lọ̀ fẹ́ bàkàtà bíyà ọlọ́fẹ́ alfa ẹ̀ sọ́jẹ́ ẹ̀ tí ọba pàálàtà tó jẹ pàálàtà obìnrin ló wọ̀ ọ̀gá ọ̀tẹ́tẹ̀ lọ́rọ̀ ìdìbò ti gbìyànjú ayọ̀ tó jẹ mú àyíká dẹ̀lá ẹ̀yẹ ló ní ọ̀rọ̀ wa tàbá ní káwa lọ jẹ ọ̀rọ̀ ìjà bù ó ohun tó ti pẹ́ mi kódà tó gbójú ga ohun tó ti pọ́ tó ti pẹ́ mi kó jẹ tó ní kọ́nà ọba gbà nẹ́ẹ̀mí ní wàhálì wọ̀ọ́lá àmọ́lẹ̀ tó fi rìn lẹ̀ yìí pé àwọn lábáwọ̀ ọmọ ohun tí jẹ́ ìjáàbò kábólú kábólú ẹ̀ gẹ̀rẹ́jẹ lẹ́yìn ṣáájú ṣáájú bí ọgọ́rùn ọdún méje ìyẹn ni pé ìgbà tá a tó rí ọgọ́rùn ọdún méje tá à ń kà tó à ń kà di two thousand and twenty pé ìyẹn ni olórí wípé wọ́n gbé nàbí láàyè ń bàálù ìfọlá tó tẹ̀lé olórí ní wọ́n gbé ìdílé ẹ̀rí ayélujára ní wọn àìbá dàlá ẹ̀yẹ rúnà ọlọ́wọ́ra hijab ìyẹn máa lo ìdígàgà tó bẹ̀rẹ̀ ọmọ fi òwò rẹ̀ lẹ̀ ó ti sáájú sáájú wọn ti mọ̀ ó tẹ̀ tó di pé islam dé láwọn àyè oríṣiríṣi ibìkan bẹ́ẹ̀ tó ń pè ní ẹ̀lẹ́ àṣọ nínú àwọn ìlú yìí tọ́tẹ̀ ilé wọ́n ti mọ ìjáàbò yé ní bí ẹgbẹ̀rún ọdún kàti ọgọ́rùn ọdún mẹ́rin ẹ̀rìn tọ́jọ́ tẹ̀ ti pẹ́ débi báwọn ti gbòòfin kalẹ̀ ike àwọn tó bá jẹ́ ọmọlúwàbí o àwọn nìkan ni kí wọ́n máa lo ìwòlú tó wọ́n fò gbogbo ẹ̀ ẹni tó bá jẹ́rú ọ̀gbọ̀dọ̀ bá wọn nífẹ̀ẹ́ mẹ́ eléyìí àtọ́gbé ti wáyé níbi one thousand four hundred kọ́bílà mi láti àyíṣà alẹ́ mi sọ́lá ọ̀sẹ̀ lẹ́wọ̀n bákanáà àwọn katọlik gẹ́gẹ́ alára nínú àwọn ìrìn àwọn kiri láti bí 1970 làwọn gẹ́gẹ́ pé dẹ́dẹ́ ní ọ̀rọ̀ hijab ẹ̀rì bá sọ wípé àwọn láwá gẹ́gẹ́ ọmọ tó fi dìgbà káàká ọgọ́rùn ọdún méje nígbà yẹn tó tẹ́ ẹ̀mọ́ kí ni ní bákanáà ni wọ́n ti mọ kí ni wọ́n ti jẹ́ ìjà láwọn ìlú fi àgbẹ̀ wọ́n ní àìní ọgọ́rọ̀ ọdún tẹ́yẹ wọ́n tún lọ ìjáàbò níbẹ̀ tó yẹ pé wọ́n ọ̀kẹ́ ní sọ pé kọ́mọ kékeré ó lò lórí àwọn tó bá jágbà àràgbà ìjáàbò yìí tó pé ó fún gbogbo olú wọn ti lò láwọn ọmọ ẹ̀rẹ́ ti ayé ọ̀sùn pé múnà ìbádàlá tọ́lá tí òwò rẹ̀ lẹ̀ ilẹ̀ áàdìl kọ́dí nínú májẹ̀mú láíláí gan níta bá lọ́wọ́ wà bẹ́ ìgbé tóbìnrin bá jáde lé rẹ̀ dúnà nìkọ́ nìkọ́ọ̀bù tún ni ó tí ọ̀rọ̀ nìkọ́ọ̀bù ọ̀pọ̀ nìkára ìjà ti mínà lè hò yíya kìí ti jù wọ́n nìyẹn ó ti bọ́ sí mẹ́sì mí nìyẹn àwọn tó ń wà ní ìlànà ìsìnká tó ń ṣe buddhism níbi ọgọ́rùn-ún mẹ́ta ọgọ́rùn-ún mẹ́ta الميلاد إذا فرقت 21,000 abẹ́ two thousand and twenty one tá n ká nísìn wọ́n ti mọ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ ní India wọ́n máa ń borí wọn máa bojú wọn láti lè fi sọ́ra fún káwọn ọkùnrin má máa wò wọ́n wò wò àti kí ẹ̀sẹ̀ yẹ́mẹyẹmẹ ìbádùn tí ò fún mi ní India bákẹ́lẹ̀ tàbá tó lọ wọ́n lẹ́sìn ìkọrin wọn ní ìjáàbò gan káwọ́ tí wọ́n máa jọ nínú ṣọ́ọ̀tì yẹn dẹ́dẹ́ ni wọ́n pè nínú ẹ̀sìn àwọn òbí yóò ìgbàgbọ́ wá jọ pípé dẹ́dẹ́ ni kí wọ́n lò ní wọ́n bá wà nínú ṣọ́ọ̀tì ní báàgì ọ̀la ìlìzáàmù ìmọ̀ràn àbí ìjáde káàdìjà àti kí wọ́n lò ní ṣọ́ọ̀tì yẹn òun ló fi ṣe kí ni o ló fi tọ́ lọ́sọ̀ọ̀dẹ̀ pẹ̀lú iṣẹ́ ẹsẹ̀ ojú kọ́ máa ṣe kí tí wọ́n kẹ̀ ní ìsàlọ̀ kọ́ máa tọ́jú tọ́jú lọ ọgbọ́dọ̀ máa lè dìjà mọ́ irú báwọn obìnrin kò sí mọ̀ sí máa múra ayé àti òṣèlú náà ìlà àdàlà nínú àwọn ẹgbẹ́ wọn dákọ̀ ìborí láwọn kiri yóò yẹn lọ́dọ̀ ọdún ọgẹ wọ́n ní fọ́tò ọ̀dà wọ́n lọ ya fọ́tò Màríà ọ̀pọ̀lọpọ̀ fọ́tò Màríà tí wọ́n yà tí ẹ̀yẹ ń fi ọ̀rọ̀ wà ẹ̀rì ìgbàwọ̀ ọ̀rọ̀ fún wa látọ̀dọ̀ àpọ̀lẹ̀ òkèèrè ó ní àwọn akọ́kọ̀ fún àwọn ẹrú wa pé wọn gbọ́dọ̀ jáde níjọ́ èyí ẹ gbọ́dọ̀ jáde ẹ má jáde rárá wọn ló bẹ̀rẹ̀ ká wá ní ẹ̀rì obìnrin yìí wá bẹ̀rẹ̀ sí múlò ìgbésí ayé tó lò pẹ̀lú àtẹ́bí sọ̀lọ́lọ́ọ̀ alẹ́ ní wàhálì ìrọ̀sọ́lá ọgbà mú ọ̀rọ̀ wa ike àwọn bá tẹ́bí ló gba wọn kódà àwọn tẹ̀lé lọ tó wù àwọn tẹ̀lé lọ tó wù oríṣiríṣi táwọn tẹ̀lé ṣe ní wọn níbẹ̀. ó ní àwọn wá bí òṣìṣẹ́ ọlọ́wọ́n bá lérè táàgìrì bí ọ̀rọ̀ ìjáwó yìí yẹn ti pẹ́ ó ti pẹ́ àwọn wá bí òṣìṣẹ́ ọlọ́wọ́n bá lérè pé pé ẹ̀sẹ̀ ń bẹ lọ́rùn pẹ̀lú wa tí ọ̀dà méjì ìbáwò jọ ọkùnrin pé tó bẹ̀rẹ̀ bá fẹ́ jáde òfin ẹ̀sìn ní kọ́kọ́ tó gbàgẹ̀rẹ̀ pẹ̀lú yóò kú gbogbo ìwòwò rẹ̀ tí ò ní sí ara rẹ̀ láti kó tó tábà wọn kò níta. Kẹ́sì ń lọ́rùn wa. Kẹ́sì kan wá bá jáde tí oṣù méjì ní báwò. Káàbá jáde lọ sí ìrùn yìí ti kọ́. Nígbà tá a bá ní jìlì bá tí wọ́n ti mọ́ lọ́rẹ̀ yẹn. Ìdíje ọlọ́run láàrín sọ́lá ń sọ pé létò lè fi ta sọ ní bàtùmá. Tọ́wọ́ ti jáde láì tí o ti sọ bó ti kéré sí kò ní sọ bó ti sára sí kò ní tó kọ́lọ̀ rẹ tó o bá ti ní wàásù gbàgẹ̀rẹ̀ tí o tó gbogbo ọ̀tọ́ rẹ yẹ kéèyàn lọ yà rẹ o adébísọ̀lá sọlá tó fi lè tó lè fi sá sọ ọ̀yìn bá tó hà kẹ́niyàn yà lọ yà lọ́dọ̀ rẹ rẹ obìnrin tó nù kátà àwọn obìnrin báyìí kí wọ́n máa fi ṣe bísíǹsì ti ọ̀gá náà náà tó nìyẹn wọ́n máa ti wọ́n tó bá fẹ́ jáde ọ̀fẹ́ lọ yíbi òòrùn ní jìlì bá bùn lọ́wọ́ lè máa lọ rẹ́ǹtì ẹ̀ lọ́nà ọ̀yà ìgbẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀yà mi lékè ní yìí o wọ́n fẹ́ lọ yìí nìyí o kọ́lọ̀ ya lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kẹ́niyẹ fún pálíẹ̀sì àjìnà ìfáyọ́ káwọn náà lè gẹ́ ní rere ní ìṣẹ̀lẹ̀ ọjẹ́ nǹkan tó pe dandan fún ẹni tó jẹ́ mùsùlùmọ̀ kò sì yọ àwọn tí wọn nígbàgbọ́ náà lẹ̀ ọ́ láti lo ìborí torí kò sí bí kankan tí wọ́n lè sábọ́ sí. èyí ti ta bá rí bóyá ìjọba náà àbẹ́nìkan tó lẹ́nu ń bẹ̀ kan àbẹ́nìkan ní pèpè ìgbà yìí náà máa fi kẹ́ lóra dá ẹ̀fẹ́ sọ wájú tuntun mí ni ọkàn kò sínú ìlànà ẹ̀sìn wọn kankan ọkọ̀ kóbìnrin lè máa sinrin lẹ̀ káàkiri báyọ̀ ìlọ́dọ̀ ti ní o. àbí yóò sì máa rìn káàkiri ni kò sínú ìlànà ẹ̀sìn wọn ẹ̀yìn ẹrú sí ọlọ́run ọba à ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala an yusliha ahwalana wa ahwala al-muslimin fi kulli makani wa an yuslihana nahnu ar-rijal wa an yusliha an-nisaa innahunna thulutha al إنه قدير على ذلك وبالإجابة قدير قوموا إلى صلاتكم ورحمة الله تعالى